ìbéèrè náà tó wọ́n wà lè ṣe ó ní wípé gbàtẹ́ sọ ọ̀pá náà ṣé kẹsìrì nìkan ló máa wọ́n ni àbí ń bẹ́ náà mùsùlùmí tó bá náà máa wọ́n náà. jazakumullahu khaira alákọ̀ọ́kọ́ anímọ̀ ńlá yashkuru náà la yashkurullah ẹni tó bá lè dúpẹ́ fáwọn èèyàn kò ní dúpẹ́ fún ọlọ́run náà àtẹ́yìn bá sóre káàmà lórí àwọn ọmọ yàwá ní shabab alisunna ana dúpẹ́ fún oníkàlùkù wa wọ́n mọ rírì wa ọ̀rẹ́gbẹ́yà pé prógámù yìí a lè fi lélẹ̀ lọ́dún yìí so èmi rẹ̀ kí àwọn ará àdúgbò ikú oríire ọ̀lá orin lẹ́gbẹ́ wa bá wa yìí hmm, orin lẹ́gbẹ́ wa ṣé wá rírú oore yìí àjọ máa ń fọwọ́ sowọ́pọ̀ ni àbí ẹgbẹ́ àwa là ń sọ̀rọ̀ ń sìn tí ọba ọ̀gánáìtẹ̀ fáà lè jòkó sọ́nù ká mọ̀ sọ̀rọ̀ àbí ká lábàá kan fẹ́ẹ́ ti wá àti rẹ̀ ń dé ẹ̀hẹ́ so àwọn kan náà ọ̀gánáìtẹ̀ nágbétò ilẹ̀ àkàn ẹlòmí ò náwó yóò nára ẹlùpẹ̀ yorùbá ní anáwó nára ẹnu náà ti kò ẹlòmí gó na làákà ìka ẹ̀yọ́mọ ẹ̀jẹ̀ nǹkan yín mọ̀ràn ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí gbogbo ẹ̀ náà làmọ̀ rírì ti àṣe wa àwọn àti lélẹ̀ báyìí ni pẹ̀lú òkun lọ́wọ́ wa abẹ́ tó bá dìgbà mí gan kó láàrin ọmọ àmà ìmọ̀ wúwà dáadáa ìwé ẹ̀sìn a máa rírìn ẹ̀sìn bẹ́ẹ̀ láfẹ́ kó rí kọ́lọmọ́ta ṣe bẹ́ẹ̀ a máa rírìn ti ẹ̀ṣì a ní iṣẹ́ ọlọ́run èyí gbẹ́yìn bẹ́ẹ̀ èyí mọ̀ tẹ̀síwájú torí lẹ́yẹ ládàá ni èyí ń fowó pamọ́ ni kílẹ̀ mọ̀ investment ni eléyà sọ pé irú àwọn òkè ẹ̀sìn àwọn ọmọ mìíràn ní ju àwọn àfáwà yìí lọ báwọn gbẹ̀kí fún ti kánífà gbogbo tó bá tẹ̀lẹ̀ mẹ́rin mú tí ní ọjà lè ní tọ́rọkọ́bọ̀ jẹ́ tó bá wà mẹ́rin ọ́ sàkáǹtì fún lọ́jọ́ fẹ́lẹ̀ àmìkìyàmù so irú eléyìí wá délẹ̀ ń sí káró ìtafà sẹ́yìn eléyìí sí ìfà padà rí ládàá rẹ̀ èyí mọ̀ kàn á ọjọ́ tó déwájú mi ṣe rí ni a ní èèyàn méjì ní ó kábàámọ̀ lọ́rùn ẹni tí ó ṣe ní ah èmi mọ̀ pé bẹ́ẹ̀ tẹ̀yẹ̀ ṣe rí rẹ̀ ó bá fílẹ̀ jù báyìí lọ bọ̀t kò lè fílẹ̀ mọ́ tó ká kún wọn lọ́wọ́ tó bá ní alùsùn náà àbí pé ìjọ ẹni èyàn mélòó ni ìjọ kọ́ ni wọ́n o tí wọ́n náà kára ìjọ wọn ń tí wọ́n náà bá tó yá kí lẹ́fẹ̀ẹ́ kájọ dára dé ní tó jẹ́ tó nẹ̀lú pé tí ń tẹ̀lé lánàá ànẹ́bì káwọn ẹ̀rẹ́ ọkẹ̀ àwọn mélòó kẹta wọn gbogbo wa náà ni oore tẹ́gbẹ́ wa yẹn gbé wa bá aládùúgbò wa ni o tó tó bá dìgbà mí náà ká tó máa tẹ̀síwájú bá bá padà rí pé ètò ìdùnmọ́ náà nù ni náà jazakumullahu khairan ìbéèrè àkọ́kọ́ tí wọ́n ní kí adam òun ni pé a sọ pé iná fọmọ iná fọmọ iná àfún àwọn kèfèrí fáwọn kèfèrí ǹjẹ́ mùsùlùmí ní iná wọná so eléyìí a ní bẹ́ẹ̀ ni tọ́lẹ́rì wà lórí ẹ̀ mùsùlùmí tí ó wọná wà ọkọ́lọ́mọ́jà tọ́náwó ìmọ́nì tó wà lára rẹ̀ àti ṣìkẹ̀ ànẹ́bì ó padà lè sábàbí tó padà fi kú mẹ́. àìpé àwọn ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ láyé lọ́nà fi kọ́ níṣẹ̀ yẹn ṣùgbọ́n àti ní ọjọ́ mẹ́rin àtijọ́ márùn-ún àtijọ́ mẹ́wàá kò jẹ́ ìyá mẹ́ ọlọ́ni ìjọ kan lọ́dọ̀ ṣe one thousand years lọ́dọ̀ yín kọ́lọ́mọjà wọ ní ni o kọ́lọ́mọjà wọ rárá kúnnà wùmí tí ó wọ nẹ́nẹ́ kó tó wà lùjẹ́ náà tó pé náà yẹn ni pé àmì mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ tí tẹ̀sán gbà tí èsè kèfèrí yẹn kò sì ní fẹ́nu kò ní lọ gbére ṣùgbọ́n yóò sáfù punishment ẹ̀ tọ́lọ̀ bá foríjì kọ́lọ̀ mọ́jà sáfù punishment náà kò tẹ́ first class àlùjẹ́rẹ̀ ló kọ́lọ̀ ń jáwọ̀ kọ́lọ̀ mọ́jà pẹ́ka tó wọ̀ kó wá dọ́wọ́ kálùwá náà bá fi ń sàmì náà ní ẹ ti ń sọ ẹ ti ń mọ̀ tọ́lọ́ ní jẹ́kẹ̀ẹ́ sọ ọlọ́lá sọ́lá wà lákòwàtà ìlà tó wá jẹ́ ẹ̀sán lára ní kíkí gbogbo tẹ́ ń ṣe yìí ó já sí àlùjẹ́nà ọlọ́mọdé kó já sí àtàwọn tó dà jíjẹ́ táwọn wò ní àtiwájú rere náà àwọn àwọn òṣìṣẹ́ fẹ́ béèrè béèrè àwọn ọmọ kéékèèké láwọn ọ̀fẹ́ àwọn nípa Àfikọ́. Yeah, Nọ́mbà ẹ̀kì egun, orí ẹ̀kọ́ kí mẹ́rin, ọwá kí márùn-ún, bóyá èmi ọ ti kí ọ̀pọ̀ wá wọlé ní táàmù tí ọ ń kí kèjì lọ́wọ́, ọwá ṣe ń tẹ́ kọ́wá kí mẹ́rin, ṣé máa ṣe ṣùjúdù sáré àbí ìwọ̀n ní ṣe. ẹni tó bá wà nínú tó bá wà nínú àìjọ́nà ọ̀rọ̀ bá nínú ọ̀rọ̀ Jazakallah khair. Ó ẹ̀kọ́ àwọn yìí ń gbọ́ wá sí. Tí ó bá kí ó Ẹni tó wá pé òun, ní pé ó wá ya fún, ní pé kí ni ọ̀nà ẹni tó kírun àrí ẹgbẹ́ tó wà ní àti kí ló máa ṣe àrí. Ǹjẹ́ àwọn mọ̀nàfíìkì jẹ́ pé wọ́n kọ́ ṣe ìsìlámù fún ọ̀wá ṣe ìsìlámù wọn? Ṣé àwọn irú ẹni bẹ́ẹ̀ ṣé wọ́n ọ́ lè padà ọba tí wọn náà ṣé lè padà wọ náà ìjọ Nàìjíríà? Àrò kúkú, ilé yóò bẹ̀rẹ̀. Òsínmọ́. Nàmà pé akẹ́kọ̀ọ́ dá ilé iná ẹnukọ́ bèèrè ní pé ṣé iná mọ̀ bẹ gbére ní bẹ́ẹ̀ni iná mọ̀ bẹ gbére a rí náà pàtán ní iná tọ̀tùmọ́ ààrẹ rí tí orin lè fi bá tiẹ̀ ẹgbẹ́ tọ́lọ́mọ tó pé khalidina fiya khalidina fiya ọmọ bẹ gbére ní ẹ̀rí mi mú ni pé hein madama to samawa to wala blok nga ti sama ti levans be illa ma sha allah to lo ba fe ko tina afa je ko ye na ti ni ama ma be ri nu nanan ele ke ju ani imam se mi se ki kira ka ma en to wa wọle si ohun o mo abi ohun o mo òun wá láti ẹyọ kẹtí fọ́kán tó kó sóde mẹ́rin lòun wá bá hmm? pé kí ni ó ṣe pẹ̀lẹ́ kó yẹ kó náà mọ̀ torí gbàgbà tó mọ̀ pé ẹyọ kẹtí fọ́ àbí tí ò bá mọ̀ pé ẹyọ kẹtí fọ́ òkè ah, kájú kò mọ̀ pé ẹyọ kẹtí fọ́ ó ní àwọn ènìyàn padà sí márùn-ún. Àwọn ó látàkùn ọdún pé náà fún ogun Tòun wá lẹ́ka mẹ́rin jẹ́ ti pé lẹ́yìn ìwé tó àwọn wá ti ní tẹ́lì kí márùn-ún. ẹ̀ ó fẹ́ jọ bẹ́ẹ̀ láfẹ́gbìmọ̀ tó ń lé tí mo mú bá dìde rákẹ́ lẹ́ẹ̀kààrún kí làwọn jẹmọ́ òṣè fún ẹ́ a lè subhanallah subhanallah tí mo mú ò bá gbọ́ tó bá kọ̀ntínú kí làwọn òṣè à ní tẹ̀lé àní tẹ̀lé o lórí ta bá tẹ̀lé yẹn lákẹ́lẹ́ kẹlẹ́ làwọn kìlọ̀ yẹn lákẹ́lẹ́ karùn-ún àwọn wa lójú pé lákẹ́lẹ́ karùn-ún là ń ṣe kíni là ń kí lọ ẹni tó ti rẹ̀ rẹ̀ yẹn pé àwọn òjòkó á ti tàṣàwùrù tó wá dé sálámà tí ò bá dá mọ́mù lójú ìmọ̀ọ́mù ó mọ nírun yẹn lọ wọ́n tó bá ti tó lójú ká ẹ̀tọ́ ọ̀sẹ̀ tó bá nílẹ̀ ẹlẹ́karùn-ún kódà kó ti jìnà ibi tó dẹ̀ yóò ti kí yóò wà lẹ́sẹ̀ pé tó bá kọ̀ntínú ó náà mọ̀ pé lákẹ́ ẹlẹ́kẹ́ ló ń ti lọ ẹlẹ́ka irun epe márùn tó bá kọ̀ntínú bá irun yẹn máa bàjẹ́ tó gba jẹ́mọ̀ ta mọ̀ ń gbà yẹn tẹ́ dé ní subhanallah subhanallah subhanallah arínà àfàtàn ni ó yẹ pé mọ́mú ti ṣe mistake kan tó ti káńsù rákà táwọn rò pẹ́lẹ̀ karùn-ún ní kí lọ tó yẹ pé lọ́dọ̀ tiẹ̀ ẹlẹ́kẹrin but ìyẹn sì àbíbò láti fẹ́ mọ́ ikọ́ tí wà láwọn àti kíní a máa fi dájọ́ irẹ́ tó wá bá wọn tó yẹ pé àníyàn tí mọ́mù lónà fi ń kírun lọ pé ẹlẹ́ẹ̀kẹ́rin sínú ṣe kíní òun wà irú òun sì irun ti ẹ pé kò ní ṣe ẹ́ kò ní múra kàmí ìwà mọ́ torí tó mọ̀ pé ẹyọ̀ kan ti bá kóhun tó lé ẹlẹ́ẹ̀kejì lọ ń kí ètò òbí lóye kó mẹ́rin kan sáájò kó ń bí ẹlẹ́ẹ̀kejì ṣe àbí ẹ̀hẹ́ ìgbà tó láti mọ̀ pé ẹlẹ́ẹ̀kẹrin náà ti kí yẹn tó wá dìde ó ti mọ̀ pé ẹlẹ́ẹ̀karùn ni wọ́n fẹ́ ṣe kí ló yẹ kóhun ṣe kò ní tẹ̀lé mọ́mù lọ tí wọ́n pé tí o ti pé mẹ́ta ló pé yóò fi wọ́n múlẹ̀ kó mọ kí tiẹ̀ lọ fẹ́ so afẹ́tẹ̀lé yẹn lórí ẹ̀rọ nìyẹn kò ní tẹ̀lé mọ́mù yẹn lọ ó máa já tiẹ̀ ẹyọ kẹ́ wọn mọ́dá fi fún ara rẹ̀ ẹ̀jẹ̀ ti sọ̀rọ̀ ó kà pé ìmọ̀ọ́mù ti kírun pé òun ní òkè lẹ́gẹ́ ni ní òkan mọ̀ òun wáyà kó lẹ́yẹ̀ wallahu alam naam alaikum salam ìbéèrè mi ti ìbéèrè ti ó tún wá ń bẹ̀ ni pé wọ́n lẹ́yìn tó bá ti wọ iná rí tó wà lè jẹ́ wọ́n ní wọ́n dúdú iná jáná mo ti jó wọn àbí iná tó bá wò ó wọ̀ ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́ tọ́lọ́n bá mú wọn jáde wọ́n ní à ń pe odò kan ní mọ́ olè omi odò òsẹ̀mí tó bá kó wọn síbẹ̀ òun wàá fọ gbogbo ara wọn yóò wá wà fírẹ́ṣì padà bí a máa lù jẹ́ náà ṣùgbọ́n ìkẹ́kọ̀ọ́ wàá tẹ́kù tí dúdú kínkínní tẹ́fù mọ̀ pé jàǹdàmì yún àwọn tó ṣe kí ni tó ti wọ̀ náà rí làwọn eléyìí wọ́n tí wọ́n tẹ̀ wọ́n jẹ́ àlùjànnà yìí náà àmì máa ṣe pọ̀ lára wọn. bákan náà wọ́n ní ẹni tí tó bá jáde lára ẹ̀ tó ń kírun kí ni ó ṣe ìdí ọ̀pọ̀lọpọ̀ àfáà dúró lé lẹ́rẹ̀ pé ìrìn yẹn bàjẹ́ ara àfáà tán ni yóò ṣe bìnẹ́ ò bìnẹ́ ò ní pé ibi tó ni pé ó bàjẹ́ yóò tún ìrìn yẹn bẹ̀rẹ̀ ni tó tẹ bá náà tán pé bìnẹ́ ò yẹra mi sọ àlọ́ alẹ́ ò já rẹ̀ àlọ́ alájú ló já irun ò yóò gbérùn mi tó bá dé ni ẹ̀ràn tán sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù náà ni pé ìrùn yẹn bàjẹ́ yóò tán ẹnu bẹ̀rẹ̀. ẹ ní mùnáfìkì tó ṣe islam tó wá kónú islam tí ó wà padà wà lùjẹ́nà abadan kò ní wà lùjẹ́nà. kódà ọ̀rọ̀ ọlọ́ọ̀ sọ pé àwọn gan náà wà ní ìsàlẹ̀sàlẹ̀ iná iná lè mùnáfìkì náà fi dárkì láàpálí nínà náà pé mùnáfìkì ni wọ́n ọrí dáadáa tó wá kó mẹ́ kò ní wá sọ méjì mùnẹ́bìkì ẹlẹ́ẹ̀kejì ni pé àníbìsọ àmì mùnẹ́bìkì mẹ́ta ìyẹn òyò ọ̀yàn fóònù islam ṣùgbọ́n mùsùlùmí tí ò dání ó dáwọn náà lè torí ẹ̀jẹ̀ yẹn yà ṣùgbọ́n òun kò ń ṣe mùnẹ́bìkì tó fẹ́ sí ilẹ̀ ní kí ẹmọ wa mùnẹ́bìkì kó mọ jàǹbá àdéhùn kó mọ parọ́ àníbi nínú àwọn àmì mùnẹ́bìkì irú yẹn òun ti ṣe islam ní sáwó ní ṣe islam àtúnjọ pàtẹ́wọ́ irú yẹn ìyẹn ti fẹ̀ sílẹ̀ torí islam ò ṣe kátọ̀tún kátọ̀tún ó mù títọ́ lọ ṣe láàṣì ẹ mọ́ látọ̀jẹ̀ èèyàn bá gbàrẹ́ ìsìn ẹ̀tọ́ alọ́jọ́ sí ìṣẹ̀dí àgbàdà oníṣẹ̀dí lọ́dọ̀ lọ kódà káà mọ̀ pé mùsùlùmí èèyàn ló bàrẹ̀ tí ń bá ṣe gbogbo tá à ń ṣe ń gbangba tí ń ṣe nǹkan mínú ó ṣe o tí kọ̀rọ̀ rẹ̀ bá pamọ́ sára tá à ń fojú ìsìlámù owó lọ́dọ̀ ọlọ́run kéré mùsùlùmí èèyàn mú nǹkan mímọ́ ìsìlámù wallahu alam naam Ìbáwọ̀

ẹ̀dá kùmọ̀ náà kàdé. a ní ta rẹ̀ rí pé tí wọ́n bá tí mo ju rẹ̀ lọ pé kápò lẹ́yìn. àkọ́kọ́ àwọn ti ayé ànẹ́bì pé ìtànẹ́bì ṣe irun yẹn dínkù ni ànẹ́bì kírun méjì wọn bá bí bá ń wúra wọn wọn bá ń wúra wọn méjìdínlá ànẹ́bì kí tó ẹkàlùkún sí àkàrẹ̀ lọ wọ́n bá lẹ́bí ṣe dìde ní àrẹ́bí mọ́ ń lọ arákùnrin kan wọ́n mú wá pé tó lè yàdẹ́ ilé ẹni kankan ṣe lọ́bẹ́ọwọ́ dùbẹ́ọwọ́ ẹ̀rọ ni ó gbajúmọ̀ láàrin ọ̀sán pé tó lè yàdẹ́ ìnà máa pé olúwáfáré lálẹ́bí pé à irú òjíṣẹ́ ọlọ́run tí ọlọ́run ló bá wọ gbogbo sábẹ́ àbákìrì gbogbo náà wà bẹ́ẹ̀. alẹ́gbẹ̀ẹ́ àmì ọgbẹ́ ẹgbọ́ ah, kí ní ọkùnrin náà jírùkún gbàgbé ah, àbẹ́tẹ̀lẹ̀ wà lè sọ̀rọ̀ pé ah, méjìlá kí o ẹ́ẹ̀ àbẹ́tẹ̀lẹ̀ wà mọ́ méjì yóò kó wa ìyẹn ó dínkù ní ẹgẹ́ tẹ̀sẹ̀ tó ànẹ́bì dínkù tó ti mẹ́tíkì tó ìfẹ́ sáadé wò rí pé ànẹ́bì àmàkí àbó náà ti gbà gẹ́gẹ́ bí ìjọmọ ènìyàn pọ̀tì ìkejì ẹ ló ṣẹlẹ̀ lánàá ìgbà fún méjì yòókù ìgbàtọ́ parí ọ̀sẹ̀ wà forí kalẹ̀ ìjúlù sáwí ṣùgbọ́n pé tẹ́ ìmámù bá ń kí márùn-ún ó ní ìmámù tàbí lè tẹ̀lé kírun márùn-ún lábáwò fàtáwà àwọn àfáàbò ti wà lórí ẹ̀nìyàn pé tàbí lè tẹ̀lé ìmámù kírun márùn-ún ni pé ìrun tí mo ti dìde kíláde àálọ ọba abẹ́rẹ̀ pé ìjókòó yẹ kó jòkó tó ṣe mistake à padà sàn yẹ tàbá fẹ́ sálámà ṣùgbọ́n ti ẹlẹ́ẹ̀kejì yóò rí bẹ́ẹ̀ ìrú ti bí ọ̀rẹ́ dì ìyẹn láàbí lè tẹ̀lé bí òun bí gẹ́gẹ́ bá ti tẹ̀lé bí ti alákọ̀ọ́kọ́ torí yóò máa dá lójú pé rákàkà àrùn láti kíni là ń kí ń fi pé tí a bá ṣe tí ò bá sì dá mọ́mù lójú pé òun ṣe mistake ìmọ̀mù ó sì mọ nírun yẹn lọ tó kẹ́ tó lọ àlọ́ ní àníyàn tiẹ̀ ní pé lákẹ́lẹ́kẹ́ ló ń kí lákẹ́lẹ́kẹ́rin tó bá fi bá ìyẹn ló bá pé pé tó bá fi kù bá lẹ́ náà tó mọ padà forí gbé ibi tó bá dé yẹn tó bá lọ pé pé ẹlẹ́ẹ̀karùn mọ̀ ni òun pé mẹ́rin náà ni ààlè bá mọ́mù lọ́lẹ̀ karùn-ún tó tó bá ń rí apẹ́ráka mẹ́rin láàkì àwọn tó mọ̀ tó kékeré márùn-ún ó sì ti dá wa lójú ń gbà iná fi ọkọ̀ tá a bá pín sí méjì tẹ̀kan láti subhanallah subhanallah tó dẹ̀ kan lójú wà pé mọ́mù lóra ìtẹ́lẹ̀ kẹrin gbogbo atọ́gbọ́ pé mẹ́rin làwọn kí irun wọn ti ṣe kí ó ti lọ bẹ́ẹ̀ ẹ tó bá ti pé ni àwọn jókòó ó ti dẹ̀ lẹ́mọ̀tá láti kàtà àti kírun bẹ́ẹ̀ ni subhanallah subhanallah bóyá dàrú mọ̀ kan àkẹjọ́kù àkó ti mo fi yẹ pé ibi mọ́ mú ní ká máa bá lọ látọ̀ yẹ sí máa bá tó wá dòpẹ́ lẹ́kẹta náà nǹkan látọ̀ bá ó mìíràn pé ní jẹ́bákùnmọ̀lá ọ̀kẹ́rẹ̀ tó ẹ́ tẹ́tẹ́ ẹ̀rí ti dúró sọlẹ̀ ẹ̀kẹ́ tó méjìlá lẹ́bi kí ṣe ti mìíràn tóbi tó fẹ́ á kí márùn-ún yẹn kí tó máa tẹ̀lẹ̀ síta lẹ́bi pé àwọn tàbá ń retí tó fẹ́ wá àyè ni ṣẹ̀kẹ̀sì rẹ̀ pé ńgbà tó di ni àbí wáyìí so ẹni pé gbàtọ́ wá kí lòdán bèèrè pé ṣé wáyìí tí ò bá ti yẹ wáyìí tá a bá ti mọ̀ kó dára lójú ìyí tó lè lọ sáàfà kan sọ sáàkó mo sọ kí ní ẹ̀ lásìkò ọjọ́ kàbí tó tẹ̀lé níbi tá a ti kírun àjọ ìrun wọn ti kí méjì aflin kémi tó débẹ̀ pẹ̀lú àwọn àsáàtìsà kẹlẹ̀ àjọ ń bọ̀ níbi kan aflin ó kú mélòó lẹ̀ méjì méjì yókù tá a fẹ́ kí ìmọ̀mù kí méjì tán kílẹ̀ kó dé kójú kò yẹn wọ́n bá dìde subhanala subhanala subhanala subhanala ẹ̀kẹ́ méjì sí tèmi tí mo lẹ̀ kí àbí èmi fàníyàn kó lẹ́yìn ẹ̀ torí pé ìmọ̀mù tí mo fẹ́ tẹ̀lé rákẹ́lẹ̀ kí lónìí rákẹ́lẹ̀ karùn ni tó ti tẹ́ mi lójú bẹ́ẹ̀ irun ìròyìn lọ bẹ́ẹ̀ àwọn kan bá dìde mo dáwọn ohun mọ́tà mi rẹ̀ ṣe wọ́n tàn kírun ẹ̀ lọ méjì tẹ́mi kí lóyìn lóyìn mọ́mù fi kí rákàtẹ́ ìgbà tí bọ́lá yẹn ó tara wọn tó wà yẹn báyìí pé ah, ayé kẹta ní kó bó pé abúlágbẹ́dá àkàmà ó níbẹ̀ ni mo ṣe mi fẹ́kì ó ní torí pé nínú rákà kan nínú rákà kan ò kí fátíà ó sì ti káńsù rákà yẹn fagbọ́nà ẹyẹ ìbá àrùn pé mẹ́rin ló fi ó ti káńsù rákà kan náà mi torí pé tẹ́bà fi ké fátíà lòrùn tẹ́bà fi kọjá ẹwà káńsù rákà yẹn but kò lè ráyè sọ fún àwọn tí ó wà lẹ́yìn ẹ̀ àyókù wa ń kọ́ ìdílé kálukú bá ń sọ ẹ̀rí nìkan náà búrásù wa sọ̀rọ̀ kan náà pé òun ka fátó wọn fáà pé tí mọ́ ń bá ti bẹ́ẹ̀ tá a bá ti ṣùgbọ́n àná ṣùgbọ́n àná tó bá gbọ́ tí ò bá padà pé bóyá mọ́mù ti ṣe nǹkan kan táwọn àwọn òde kínní táàmù irú yìí tí ó tẹ̀ ló ń fi tẹ̀lé torí ẹ̀yìn gẹ́gẹ́ ló ń wà. pé òun rí àbáṣọ pé bóyá mọ́mù tó tó ti gbọ́ ó mọ̀ ìrún ó mọ̀ òfin irun láti sọ gbogbo ẹ̀ tó gbọ́ gbọ́ gbọ́ tí ò ti fi padà àyíkọ́ bí ó ti káńsù rákà kan táwọn òde kínní táàmù torí pé tó lè kún máa káńsù rákà pọ̀ ní àwọn orúkúrò tá ti ṣe bí ká lórí ráka kan ti kó ráka wọn ni pé ráka ẹlẹ́ẹ̀kejì ní ráka alákọ̀ọ́ mọ̀ ká bá tí a wọ́n kà ń sọ alákọ̀ọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ pẹ̀lú alákọ̀ọ́kọ́ àwọn tó bá lẹ́yìn rẹ̀ méjì làwọn mọ̀ọ́kà méjì làwọn mọ̀ọ́kà lọ oyin tó fi ìyẹn náà tó wá rí pé àbáṣe kan kalẹ̀ ká ìyẹn náà wá léwu òkè nígbà tó bá sálámọ̀ tó bá ní torí pé n tó pamọ́ sí wa a lè sáré fi ìdájọ́ sábà kí n tó wá ní òṣèlú sékì ńkọ́ èmi rò pé mẹ́rin ni mo kí ni òun tó rò pé mẹ́rin tó lékè lọ́kẹ̀ yóò lọ lọ́dọ̀ tiẹ̀ àwọn tá àti rò pé márùn-ún tàbí àbóṣe mi tẹ́kì iye méjì la fi kírun yẹn tí wá lè mọ́ de kíni ó lè mọ́ lọ kòrò tí tó tí ti sọ́yìn mùsùlùmí yẹn ṣe pé márùn-ún tàbí bí kìtà tàbí òkè bóyá wáyé wallahu alam so tí wẹ́n láti fún mọ́sálà yẹn wọnú àwọn bíi tíra ṣe bàbá mu yìí mọ̀lẹ́ àkámi sọ̀lá tàbí bo àbẹ̀ tíra mi bẹ̀ mọ́sálà yẹn mọ́sálà yẹn fún téèyàn ó ti ti ó wà ní mọ̀jú fàtàwà nínú báàsì ní ọlọ́ àlà ẹ̀yà ti sáàrùn ìmọ̀mù àtọ́lọ̀kọ́ àti dáadáa fún wọn. tó gẹ́rẹ́ àti tẹ́lẹ̀ kọ́rọ̀ ọ̀fẹ̀dé ẹ̀hẹ́ àwọn ọkọ̀rọ̀ àti àkíyèsí àwọn ṣe kò sọ tí rọ́kà ìmúlẹ̀ sọ tí torí bá tó lérè tí wọ́n kàn kẹ́rin ìfẹ́ àwọn ènìyàn kankan àtò ṣe kíni àkọ̀ nẹ́ẹ̀tì ara ẹ̀dá fà tún nẹ̀ tẹ́lí ni àwọn ètò pé ó yá ẹ̀dọ́ bá ti sọ náà ní kí ẹ̀hẹ́ mo ti kọ́ yìí sí ẹ̀ tó bá tó láti kún náà àfa láti ṣe kíni wọ́n tún fi kún so ìyẹn ni alùsùn náà ọ̀rọ̀ ọmọ lójú àwọn lógún òṣùpẹ́ nìkan wá dominate àyè kan bá ara apá ti bí torí pé ẹ̀sìn ọlọ́ọ̀ ni ètò ìṣòro dá sí jù ẹ̀wọ̀n wá sí ìdòdò ìwé tó le jù ní kọ́mọ béèrè béèrè torí pé nǹkan ọba sọ náà fi dájọ́ tó bá lọ fi fẹ́ ẹnu sọ èèyàn lè yóò dájọ́ rẹ̀ níwájú ọlọ́run ìyẹn lẹ́nu wọ́pọ̀ sálàmù àmọ́ sáfún fatiwa ẹ̀wọ̀n gan mufti mufti lè ní mufti lè <laughs> ó lè yẹ kí mufti láǹgbọ́n náà mufti tó ní dájọ́ ẹ̀sìn ní <laughs> mufti sẹ́rímọ́nì kò tẹ́ pé mo ti tòótọ́ ni àwọn àbá máa ń sá fún gan tó pé eléyìí ó kọ́ lọ tiẹ̀ wá ìkọ́bá ìṣẹ̀lẹ̀ sí mi ìwọ ọlọ́mọ dájọ́ ó lè gan o tí ẹ bá san tọ́lọ̀ òsọ tẹ́ni ẹbí sẹ̀sìn tó bá lọ rọ́ǹgì ẹ ìwọ ni ó so mọ́ lọ́rùn pé àfà tó ní ṣe kí ni tó ní ṣe bẹ́ẹ̀ rè so kọ́lọ̀ ń kó sànù ọ̀wọ̀ láàárọ̀ gẹ́bí ti sọ ìfòkà mùsùlùmí táwọn àfà àtọ̀ نعم جزاكم الله خيرا نعم آية tí wọ́n kà fún ayé آية tí wọ́n kà fún ayé a ní kásàlàyé ọlọ́ni kò sẹ́ni kankan tí ò ní gbàbí iná kọjá akọ̀wọ̀nà wọ̀nà jazakumullah khair anábì ní kò sẹ́ni tí ò ní gbàgbẹ̀ kọjá tẹ́sí pé wọ́n wọ̀ ní ẹlùfà nìkan náà yàwó anábì ẹ̀rú bá pé ha agbábẹ̀ anábì ní ọgbọ́n tọ́lọ̀ sọ ni tó mọ́ yonajì láọ̀lẹ̀bí na takọ́ wàyásáró bọ́ọ̀lì mí na fi àjẹsíyà ṣùgbọ́n ọlọ́run la gbogbo olùkáyọ̀ ọlọ́run àwọn kìfèrí náà jà síbẹ̀ sirọ́ọ̀tì ni afárá tí kálukú gbà kọjá lọ́jọ́ gbẹ̀ndà alìkìyàmà yẹn afárá ni bí gádà ẹ̀fẹ́ gádà ọ̀pọ̀lọpọ̀ gádà rẹ̀ wá ń lọ ìdúmọ̀ta omi ni ó wà lábẹ́ gádà ti yẹn iná ni ni ó wà lábẹ́ rẹ̀ wá rídu àtọ́lọ pé èyàn ó ni kìí ṣe pé wọ iná yẹn wọ́n ní afárá yẹn ó lọ ó fẹ́ abẹ́ lọ ó mú àwọn yóò máa kọjá ń bẹ̀ ní dèédé bí iṣẹ́ rí wọn bá ti ṣe. tó tẹ̀síìrì tí a fi tún mẹ́rin tàbí ìyẹn ló fà bẹ́ẹ̀ pé fáàfà tún náà fẹ́ tún Quran wọ́n sọ pé tí Quran nìkan ò wọn. ẹ̀kejì pé sànẹ́bí ò ti fún wa tó mi ń kó ilá wá sẹ́nìkan tí ò ní kọjá yẹn sì rọ́ọ̀tì afárá yẹn afárá yẹn wá rí iná ló wà lábẹ́ tó bá ti ilà wa rí dọ̀kánà alárọ̀bíkà hatman matubiya ọlọ́ni dandan ni túmọ̀ yunẹ́jì lẹ́bínà takọ̀ àtọ́ bá pẹ́yọ ọlọ́run wà láwọn kó mẹ́ wàyábọ̀rọ̀ bọ́ọ̀lì mínà fi àjì sí ya àwọn olùgbò alábòsíyàn àwọn ni wọ́n ní bọ́m̀bẹ̀ tó fi hàn pé sèrọ́ọ̀tì ni èdè kọ́ ìmùmí ni ó wọ̀ ọlọ́run ìbéèrè ti wà lórí àsìkò àsìkò oúnjẹ tó báyìí tí ó bá sí mọ́lẹ́ pé a fi òkú sí tèmi nìyẹn kọ́lọ́run bá lè pẹ̀lú akọ́mọ́tẹ́lẹ̀ ní àṣìmọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ó wá gbà níbàdà fún wa gbogbo ibi tí kálukú ti wà ní ẹ́ tàbí àpàdà síbẹ̀ ọlọ́run abúkútà àfilẹ̀ ní mọ̀jà bá ń lé orítà àfilẹ̀ jà bá ń bẹ̀ ọ̀làlá ọ̀làwàlà kú wata ilẹ̀ bẹ̀ àwọn afáwa náà ìgbà tó àpàdà sí ààrẹ wọn náà ọlọ́run ọba àánú ní kẹta síbẹ̀ ọlọ́run mọ̀jà tí ìwọ ọlọ́run ọba mọ̀jà káwọn ọba ìbámu kí mọ̀ wá sí àdúgbò yìí lábùkù ní jẹ́ sí wọn ولا لا حول ولا قوة إلا بالله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته